Yayi TV for the promotion, for the production, Islamically. Yayi TV, telefazo Yayi, Al-Ilmu Fihi, al kabarufi, Fihi, An-Nuru soft washing yàrá ìtìlì islamically islamically. اكبر لعبدك يا حيا صلاتي gbogbo ẹni tó bá bá mi wí dáadáa. jinihi ya rabbi ya barabara má bẹ̀rẹ̀ má bẹ̀rẹ̀. bó bá fi sí ti bá gbóhùn mi dáadáa níbo ní nǹkan kí n tó ya rabbi ya gafar. ẹ bá mi ní dáadáa. igi fi ilẹ̀ àbúdé káyà háyà sàlàtì. ya rabbi ya gafar. صلاتي بسم الله قل هو الله أحد بسم الله ما الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يعني. حياكم الله أبيانا تفكر يوم قبا يبوس يولون دادا صلى الله عليه وسلم مكي Baba wa àgbà níkàlẹ̀ Baba wa Haidara. sàlámù ní aleikum sunnatu nabawiyatu. badal isti'aza wal basmala Allahu latifu bi ibadihi يرزق من يشاء وهو القوي العزيز مشوا الله أكلام عند أهل يختلف أو يتخالف تماما الله لطيف بعباده يرزق من يشاء Wallahu latifun bi ibadihi. mo ní ọmọ máa skipu mọ́. yarzuqu man yasha'u wa huwal qawiyyul azim. má jẹ́ máa rí i pé kò sí tọ́yí wò yàn yín. Allahu latifun bi ibadihi. yarzuqu man yasha'u wa huwal qawiyyul azim. mo fi ọlọ́run mo fàǹdàbí mo fi kì í. salamun alaykum ìhàìdárù sunnatun nabawiyyatun ọmọ ìyá mi ọmọ ìyá mi. ìjà bàtú faridun ní ala kulli muslimin. abiyama tó fẹ́ kí sí ọmọ òun sojú ẹ̀mí òun. tó bá lórí dáadáa kiri. salamu ni aleikum sunnatun nabawiyyatun. mo kí alfa wa karama salamu alaykum karam sunnatun nabawiyatun. láyé bàbá mi ṣẹ́kù ṣáàzì. salamu alaykum sunnatun nabawiyatun ní ìjábàtú faridun. òkúta náà karama òkúta náà wọn bí àná náà ìjábàtú ẹsẹ̀ ala kulli muslimin. mo tàtàrà àfáwà karama mo kí gbogbo ẹ̀yìn mẹ́yà mẹ́yà mẹ́yà mẹ́yà mẹ́yà mẹ́yà. salamu alaykum sunnatun nabawiyyatun. aṣẹ́hùn abdul latif mo kì í púpọ̀. salamu alaykum sunnatun nabawiyyatun. Ijabatuhu faridun ni ala kulli muslimin. mísọ́nà wa níjà mi kì í níjẹ̀bú òde. salamu ni aleikum. alahadiki. sunnatun nabawiyyatun. àrírí àrírí salamu ni aleikum gbogbo ẹyẹ wa sí. nabawi yatun ni ijabatu. torí mi ẹ wo dáadáa wà ní ẹ dáadáa wọ́n rí pé mo dé wọ́n lọ tẹ́lẹ̀ ní wọ́n sì padà wọn lọ. faridun ni ala kulli muslimin. ijabatu faridun ni ala kulli muslimin. kí gbogbo àwọn asahabu lamayi. salamu alaykum. ọlọ́run ó jàre pé dáadáa. sunnatun nabawiyyatun. mo kí gbogbo ẹ̀yin saraki saraki tẹ́ran ọmọ ẹ̀yà mi ajé abdulrasaq tẹ́ran wọn lọ́wọ́. salamu ni aleikum sunnatun faridun ni kulli muslimin. ẹ bá ṣe aláwọ̀ ọyọ̀ tán aláwọ̀ àtàbárò ọyọ̀ tán gbogbo ń tẹ́ ẹ lónìí ọlọ́wọ́ dá padà. sàlámù ní ẹ̀rẹ́sẹ̀ fún sunnatun nabawiyyatun. mo kí ẹ̀yin ìyá mi ó débẹ̀ ó dérò. sàlámù ní alaykum bí bàbá mi bí wọ́n ti máa kí yín lónìí. salamu alaykum. àṣegbò gbòǹtẹ̀yàn bá ní tí o bá ní ẹ̀yìn ìyá wa àbújá ìjẹ́ bu egó ní. salamu alaykum. sunnatu nabawiyyatu. ẹ̀yọ̀ bọ́ nẹ́bí lẹ́ẹ̀mẹ́ta kọ́lọ́ ń dá àwọn ọmọ yín sí. ijabatu faridun ala kulli muslimin. ẹ wo bẹ́ẹ̀ tí yóò bọ́ àdúrà ní faridun gbogbo ẹni tó fẹ́ kí sí ọmọ òun ṣojú ẹ̀mí o kó bá yìí lòbó sí ọlọ́run dáadáa. ìjábàtú fárídó ní àlàkùlé mùsùlùmí. mo kíyàwó barista lọ́yà rashida mo kì í yé púpọ̀. salamu alaykum. mo wá tàtàrà ẹ̀yìn ìyá mi mo kí àwa olóko àwa òkú àwa òkú ọ̀la. sunnatun nabawiyyatun. gbogbo ẹ̀yin musakari musakari ìlú. ijabatu fardun ni. ẹ̀yin tó ṣe pé bẹ́ẹ̀ bá fẹ́ràn yàn ọlọ́run ní fẹ́ràn rẹ̀. ala kulli muslimin kẹ́yìn sí yàn bí ìpọ́nlọ́wọ́ bá kẹ́yìn sóńtò òun. ìjábá tu fàríkìtì alákùnlé mùsùlùmí. mo wá darí kíkì mi sọ́dọ̀ ọmọ ìyá mi. salamu alaykum. ibi tí n mú wá sí mẹ́nu mi. salamu alaykum. àbáwá kàrá náà. salamu alaykum. mo rántí àná gíga fà lóhùn lónìí. sunnatun nabawiyyatun. gbogbo rẹ tọ́nà ń bá ṣe fún ẹ láyé tọ́ọ̀bá láti àwọn tẹ̀jọ pé abáraṣà kẹ́tún bá yẹn sọ̀rọ̀ ní. sunnatun nabawiyyatun. ijabatu faridun ala kulli muslimin. gbogbo rẹ bá ṣe fún ẹ tó bá dá wọn tẹ́jọ́ pilẹ̀ mọ̀. sàlámù ní alaykum sunnatun nabawiyyatun. mo kí bàbá wa fati. sàlámù ní alaykum. mo kì í yé púpọ̀ gbogbo àyíkára náà mo ti kì. sàlámù ní alaykum. bàbá ti kí bàbá ti kó lórí àti kí gbogbo àwọn ti mẹ́mẹ́. sàlámù ní alaykum àfáwà abdulrasaki. sunnatun nabawiyyatun. àná ni mo rántí gbogbo tọ́lọ́wọ́n bá tó bá ṣe fún ẹ láyé tọ́wọ́ bá rántí àwọn tẹ́jọ́ pilẹ̀. sọ́dà tó ń dàbà wíyà tó. tóró ti ṣòro fún ẹ. sọ́dà tó ó pé padì rẹ̀ tó ó pé padì ẹ̀ ya tó wọ́n pé padì ẹ̀ lọ́lẹ̀ sọ́nà ya tó. ṣé wà ló mú kọ́lọ́mù ọba tó fi ṣe é bó ti ṣe é yẹn. sọ́nà tó wọ́n wọ lọ́ọ̀ni àwọn èèyàn ń bẹ lórí fídì tí wọ́n bọ̀. nàbáwí ya tó ní ìjà bàtú. orin tó rọ̀ pọ̀ wà láwọn tó wá wá ń tẹ àwọn jẹ́jẹ́ òfin tẹ̀ wọ́n báṣubàṣu ta ló sọ fún ọ pé orin yẹn yóò kalẹ̀ mọ́ ẹ lọ́wọ́. faridun ni alákùnlé mùsùlùmí. gbogbo ni wọ́n bá ti lónìí kí n lè dá ọmọ ẹ̀yà mi lóhùn. salamu ni aleikum. ó yẹ kí n wà níbi tí gbogbo nǹkan ti máa ṣe sọmùsọmù. salamu ni aleikum. sọmùsọmù sọmù. salamu ni aleikum. سنة نبوية إجابة فرد على كل مسلم سلام عليكم. Ọba wa débi status àwọn olórí ọwà fún ayé rẹ fò lọ. salamu ni aleikum. tí wàá bá máa wọ sítátùsì olórí rẹ bẹ́ẹ̀ ni wọ́n nábì lẹ́nu ẹ̀ta kiri. salamu ni aleikum sunnatun nabawiyyatun. alábà sálọ síta fi dà tẹ̀sà. ó fi àjàsà sí fàtà fèrè. salati ala Muhammad. ẹ bá wí pé ká tó àtọ̀sí. ìdá máa ṣe ìtàgé. sọ́wọ́. سلام محمد إذا ما شئت في الدارين تسعد فكبر بالصلاة على محمد فكبر بالصلاة على محمد ọlọ́run tí ó ṣe ní bí àwọn ọ̀rẹ́ méjì kan. ìbá máa ṣí ìta fi dára ìdè tẹ̀sáàdì mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní kí n rí wà fáwù ọlọ́run ní kí n rí wà fà. ìdá máa ṣe ìdí kí n pé kọmọ ya ti dara ìdí tẹ̀sáàdì. gbogbo orun tí wọ́n ṣe látàárọ̀ ọba ìbíbi kan mo lọ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ìdílé yìí máa lọ. fàkàzì níbi sọlá ti àlà Muhammad. àmọ́ gbogbo nǹkan lọ́mọ níbi tèkó. Fàgà firi bí sọláàtì àlá Muhammad. Gbogbo tọ́mọ ya ní bá ṣe àṣegbé àṣegbé àṣegbé àṣegbé àṣegbé. Fàgà firi bí sọláàtì àlá Muhammad. Àfọ̀n ní Panama yìí, wọ́n lọ bí kókó máa bọ́ wá sí. Wọ́n á sọ fún un. Sábẹ̀rẹ̀ sáàkì iṣẹ́ àbẹ̀rẹ̀ sáàkì àmàjẹ kọ́rọ̀ ní wẹ́sì ẹ̀dá. Fàgà firi bí sọláàtì àlá Muhammad. Bí sọláàtì àlá Muhammad. حياكم الله فكفر بالصلاة على محمد فكفر بالصلاة على محمد فكفر بالصلاة على محمد sùn. ìdámá sí tàbí dàrá yìí ní tẹ̀sà. fàkàfìrì Muhammad. fàkàfìrì bí sọlá ti Muhammad. èyí yàwé nílà. ìdámá sí ìta. عليه تسعدي فكثر بالصلاة على محمد فكثر بالصلاة على محمد ntí wọn ń ká yìí mo lamọ tí ó di láyé. ìdáàmà ẹ̀ṣí ìta. obìnrin tẹ bá rí tí ń rí kígbà tí wọ́n ń ṣe wá sí lọ́wọ́ kì í gbọ́rọ̀ sọ́kọ rẹ̀ nílé. ìdáàmà ìta. kí o kò mọ̀ gbé yà yìí. kí dàrá yìí ní tẹ̀sán á májọ̀rọ̀ mi ò wé sí ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́. fọ́kà sọlá ti àlá Muhammad. àmì gbọ́lọ́hún kó má ṣe wá bí àwọn ọ̀rẹ́ méjì kan kó ṣe wá nìkan nínú wọn. ìdá máa ṣe ìta kọ́lọ́hún òṣèlú bẹ́ẹ̀ lónìí odúpẹ́ lọ́dọ̀ yìí ní tẹ̀sán. ọ̀rẹ́ méjì ni wọ́n ń bọ̀ láti kékeré abáwa kan àmà láti kékeré ni wọ́n ti ń bọ̀ ìkan lówó ọlọ́run ti bu á sọ́wọ́ kan láti kékeré. ìdámá ṣì tàbí dára yìí ní tẹ̀sán. ìkan lówó ìkan olówó ṣàfihàn ti fi. سألت الناس عن في اليوم وفيه كبر الرشد tí wọ́n fi fọnù yóò rà tí kejì rẹ̀ sí. sàálì tó náàsà. tó bá rà gbó yóò rà tí kejì sí. sàálì tó náàsà. kò sí tí ó rà láyé kó rà bàtà kó rà fìlà kó rà aṣọ yóò rà tẹ̀lé kejì rẹ̀ tí ò ní sí. sàálì tó náàsà ni kí lè wà fi yé má bà dàgbà ó kọ́lé ó kọ́ tẹ̀lé kejì sí ó rà mọ́tò ó rà tẹ̀lé kejì sí. wọ́kálù láìlá bá sàbí lọ. gbogbo tó bá ti ṣe láyé yóò ṣe tẹ̀lé kejì mọ́. wọ́kálù máìlá bá sàbí lọ. tí wọ́n tún fẹ́ fẹ́yàwó ó tún fẹ́ rú tẹ̀lé ó fi àdára tẹ̀lé fún kékeré. sahari tó náza. anana anana anana. anikili wabiye. fatalu ma ila aza sabilo. ẹkún ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ yín láéláé. fatalu. ilaha sabilo. wọ́n ló máa tó sọ sí òrì odò. ọ̀kọ́lù má ilaha sabilo. inú yóò dùn ní òfin rẹ̀ ṣé yóò para rẹ̀. ọ̀kọ́lù má ilaha sabilo. rẹ́rìn tí yìnyín ò bá ti dọ̀tí. rẹ́rìn kò tó ti dọ̀tí wà dáadáa. ọ̀kọ́lù má ilaha sabilo. ẹ̀yin ò rẹ́rìn. ọ̀kọ́lù má. sábì tún dáṣà ní kílẹ̀ wà fi yé. olórí ibú ò lè fẹ́ràn olórí rẹ̀. sábì tún dáṣà olórí ibú ò lè fẹ́ràn olórí rẹ̀. sábì ẹ̀yin olórí ibú ẹ̀yin olórí ibú ẹ̀ máa fẹ́ràn ara yín. ti ta ọ béèrè lọ́wọ́ orí rẹ. sàálì tún dáàzà. yàrá kájà ń ta dáadáa àfikẹ́mi náà ta ń ti ń ta. tàbí sọ fún ọ kó ta ó ta ó ti ń ta kalẹ̀ kalẹ̀. sàálì tún dáàzà anìkínlẹ̀ wọ̀ fi yé. àwọn ọ̀rẹ́ méjì yìí àwọn dàgbà bẹ́ẹ̀ alitu nasa. ngbà wọn dàgbà bẹ́ẹ̀ ọlọ́run wá dé pẹ̀lú àdánwò. anikili wà fi yé. gbogbo orin tó náà máa ń ṣe fún ẹ tó o bá ti mọ aládàáwò mẹ orin ẹni ẹni o. wàkàlù mà ilá àgbà sẹ́bí ló. nǹkan ò máa dùn kó máa dùn kó máa dùn kó máa dùn. wàkàlù. wọ́n bá ń dùn tí ń dùn tí ń dùn tí ń dùn. àbáwọ̀ bìlẹ̀ tí tó tí ì tó o tí ì rí ọ̀nà kan tọ́lọ́ wọn ti yọ sí. ọ̀kálù máa ilà áza ṣẹ̀bí lọ. àwọn adágbà nígbà àwọn adágbà àdánwò wa dé nínú ìlú wọn àdánwò tó dé yìí ọba àlùkejì ní kó lọ gbogbo àwọn tí ń bẹ nínú ìlú kó wọn lẹ́rú. sàlítù nàza. ya iti, itv afa dada. sàlítù nàza anikile wa fi ye. ẹ ní kájú kúrò pẹ̀lú pẹ̀lú àṣẹ ọlọ́run. wàkọ́lù láìla hàdà sẹ́bílò. wọ́n ṣe wá sí wàrà wọn lóbi fẹ́rẹ̀ ní kọ̀rọ̀kọ̀rọ̀ ọ̀ wá kí wọn. tábà ń sákì í zọfari tàbí wúdi hurẹ́. ebi stéèjì táwọn kan ti wà lánàá tí wọn ò sì kú ọlọ́run sì bẹ́ǹtì wọn. fa iná lihura fi dúnìá kọ́lí ló. sáyé ṣe máa kí tá mọ lọ́wọ́ yìí àwọn kan sọ lánàá ó kú bẹ láyé kó kó sọ ọmọ náà. fa iná lihura fi dúnìá kọ́lí ló. ìtí wọn náà sọ lọ́wọ́ ìdáná sọ fún sọ kalẹ̀. fa iná lihura fi dúnìá kọ́lí ló àbí àwọn olóríire tí wọ́n lọ fara pamọ́ ojú rẹ̀ wà lára wọn ò ní dá wọn kí ò ní kí wọn. kọ́yìn náà ìhóra fi dúníyà kọ́ni lọ. tani ó ṣe twenty twenty one nírọ̀rùn. ìdá máa ń ìta. ẹni àlọ́ lẹ́mẹ̀ẹ́ta kí n gbọ́. kí tààrà yìí ní tẹ̀sán. bákan fìrì bíi sọlá ti àlà mọ́hán. mi Sàràkí. sàmì tó nà sà. wọ́n wá ní kí wọ́n kó àwọn kan kó kó wọn lọ́nà tó kó máa lọ da kó máa lọ ṣiṣẹ́ lóko. sàmì tó nà àwọn onílé ọlọ́nà sàálìtò náàsà owó ló ní owó ló ní ọlá wo ló ní iyì wo ló ní ipò wo ló ní tó fẹ́ bá wọn tálí kà sí. sàálìtò náàsà àníṣeyé wọ́n fi yé. bàbá tó sì bí wọ̀ náà lówó. wàkálù. yáàrin lówó. máa ilá àzà sẹ̀bi ló. ọlọ́run wa sá sí díẹ̀ fún ọ ọwá ń gara ọwá ṣe bí tòlótòló. tàbá sẹ́kì ń sọ fárútàbí wù dìhùn rẹ̀. ó gbẹ́ náwó sójú lónìí ètò sàgbàpọ̀ oríire. fàyínàlì hóra fi wọ́n wá kó wọn lẹ́rú wọ́n bẹ̀bẹ̀ lọ́dọ̀ wọ́n bẹ̀ nínú ìlú láì máa yé oṣù. n kò díjọ́ kan ọba tó kó wọn lẹ́rú ní ẹ̀rọ mi kó àwọn fáwùjù kan wá. sàálì tún náà sà. wọ́n kó wọn débẹ̀ wọ́n kó wọn dé pálásì ọba. a ní kí lè wọ̀ fi yé. ọba ní kó wáyé ẹ̀yàn ṣe mi fún wọn nínú àwọn tí wọ́n kó wá ọ̀rẹ́ tí òun ò tí tí òun ò ní owó láti pìlẹ̀ ìmẹ̀nu àwọn àtàkó wa. àdìsílẹ̀ wà fi yé ọ̀rẹ́ yẹn bí kábíyèsí ti fojú kan péré kábíyèsí ni mo fẹ́ràn wọ̀ yìí. àdìsílẹ̀ wà fi yé. máa bọ̀ wá di ajíròba. ọ̀pọ̀ lu mọ́ ìlànà. jẹun kí n máa rí o kí n bá fẹ́ wẹ̀ kí n máa rí o gbogbo nǹkan mo ti fẹ́ràn rẹ̀ fẹ́ ìtẹ̀pọ̀lù. bàbá ìlú máìlá bá ṣẹ̀bí lò. ọ̀rẹ́ tí máa tọrẹ láti kékeré rẹ̀ owó òsè fún àwọn fáwùjù tí wọ́n kó wá sáàfin kó wá wá lọ́rọ̀ wípé ọ̀rẹ́ ìwọ́n táwọn ẹgbẹ́ ń bọ̀ wá láti kékeré ó kúrò pé pálásì ọba ọba ti yàn ní ààyè inú inú rẹ tó gbẹ ní inú tó ti ń ṣiṣẹ́ inú rẹ tó ń dògbé ọlọ́run ṣeun ọ̀rẹ́ ẹ̀ ti kú ònú àdánwò ó ti di bí ọba tàbá sẹ́kìrìtì ó yẹ kọ́rẹ́ rẹ̀ náà kó sẹ́kìrìtì kọ́lọ́tì ni tàbá sẹ́kì kó sọ̀rọ̀ ní fún ọba tàbá ní kó lọ pèmí náà wá. tàbá sẹ́kì ń sọ bá rí tàbí wúdi hun ní trust nobody tamasaki kòséyàn kòséyàn kálẹ̀ ní bani lóko. tamasaki. kẹ̀kẹ́lẹ́ lọ kẹ̀kú ní bòlí pẹ̀lú káwé yẹn. nsọ faru tabi wo di hore. ẹyin náà ni àjọ ṣe kú. fayin. ẹyin ni. fayin náà ni hore la. ṣe àkẹ́ṣe máì tí a mọ̀ tamansak gbogbo nǹkan ni o ma yin tamansak o ye ìfaraba yìí yìí musu olóyin. fọkàlù láyìlá àdàzàbílò. oṣù kìíní oṣù kejì ọ̀rẹ́ yìí bẹ́ẹ̀ tí sì ń ṣe wàhálà àti sanani. tamasaki nzọfarita. wọn ti pè mí náà ni. tamasaki. n kò tó oṣù kẹta baba ọba bá tún ránṣẹ́ pé àwọn ti ń bẹ kásẹ́fù nínú gbó yẹn ọba ni ẹ pè wá mo fẹ́ dájọ́ lórí àwọn náà. tàmá sákì ń zọ fọ́rù tàbí wípé horí. wọ́n ń déwájú ọba ọba ni sẹ́yìn tó sẹ́kù ní tí wọ́n lọ kó lẹ́rú lẹ́rú sí wọ́n ní bẹ́ẹ̀ ni bí adélọ́ba sì gbélé ọba. tàmá sákì ọba ni àṣẹ tí mo fẹ́ pa ẹ̀yin ni pé gbogbo wọn ni wọ́n ti pọ̀ tó yẹ lọ pa wọn. bàbá sákì ń sọ̀bọ̀rọ̀ tàbí wò dé hore. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ tí máa ṣe dáadáa nínú nàdà àkọ́rẹ́ rẹ̀ ò ní. sàálì tó الناس أبرر سألت الناس عن خلي وفي أما هو هو أبو أما قريب عن خلي وفي alábòsí lówó alábòsí lẹ́wọ̀n kọ́lé lọ. sàlìtù nàṣà nílé wà fi yé. ìwọ ìkárí wọnú kòlòlù jáde. sàlìtù nàṣà kòlòlù jáde. sàlìtù ọba ní ẹkún ẹ lọ́pàá wọ́. sáàlì tún nasa. wọ́n fẹ́ máa mú wọn lọ ọkùnrin yìí ẹ dákun ọlọ́run lọ́rọ̀ kan sí tí mo fẹ́ sọ níwájú ọba kó tó di pé wọ́n lọ pa wá. sáàlì tún nasa ní kìlì wà fi yé. ọba ní ẹgbàá láàyè ní interest lórí ọ̀rọ̀ tó fẹ́ sọ kí ló fẹ́ sọ kọ́síbí. kọ̀kọ́ lù. ó ní ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ sẹ́mílá. Àwọn olóríire ẹ ti dá wọn mọ̀. Fọ́fọ́lù máa ṣe dáadáa sẹ́mílá. Olóríire ẹ ti dá wọn mọ̀. Ọ̀rọ̀ kékeré báyìí mú rẹ̀ ní sínú òhòòhò. Sáàlì tó ná àdéhìnlé wà fi yé. Àwọn olóríire kú olóríire. Fọ́kọ́lù olófò. Fọ́kọ́lù olófò wèrè. Fọ́kọ́lù olófò. Fọ́kọ́lù olófò ni olùràwọ̀mọ́ ìlàjà ṣẹ̀bí ló. kò sí tó lè dínkù mr mrs onílara mr mr and mrs kẹ́ni mọ́nì.

ẹ̀sàmì ni. akíbi lè wá fi yé. kọ́tà ó dé bá sọ̀rọ̀ yóò gbọ́n máa wá ìgbésọ̀rọ̀. sáàlì tó nàásà. bẹ́ẹ̀ni kọ́. sáàlì tó nàásà. ẹ̀sìn wa gbádùn ẹ̀yà yóò dùn. sáàlì tó nàásà akíbi lè wá fi yé. sẹ́kùn àṣà tó bá yẹ ṣe tó láyé ni lọ́rẹ̀ẹ́ ọ̀yẹ́ débi yòówù bí kò kó fàyà. kọ̀kọ́lù máìlá haza ṣèkí ló. bí tíyẹ̀ o ti máa ma àwọn èèyàn ló ní. tàmà sákì tàmà èèyàn àbídíyàn yàn. tàmà sákì ńsọ̀fárí tàbí wúdi hùwé. abẹ́dá sákì ìbòrò àti gbogbo ẹ̀ kò dáadáa tọ̀. tàmà sákì ńsọ̀fárí tàbí wúdi. tẹ̀dá bó ti bá bá wọn ò ní rówó jẹun. fa ilé lè hó ràfi dúníà kọ́lé lọ. ọkà máa pa ó máa pa gbogbo gbàgbà bó o bá ti máa sọ̀rọ̀ lọ́rọ̀ láì dá tó o máa ṣe jàmbá lẹ́yìn tó rí èèyàn tó dunnú lójú ẹ̀ tó máa ṣe kàn mí lẹ́yìn ebi ni ọ̀pá wa. sàhálì tó nà sáni fi lè wọ̀ fi yé. ebi ebi ebi ebi o tẹ wá rí ìdókòjẹ mọ́ bí à ń jẹ̀ dùn. kọ̀kọ́ lù. sẹ́wọ̀n ká ìdó jẹ ọ́ wọ́n tún máa wá jẹ. kọ̀kọ́lù bí a ń jẹ ilá àzá sẹ̀bi lọ. àwọn kan wọ́n tí yẹn gbẹ̀tì tó wà lóye. táwọn ń sákì ń sọ fárúdá bí wù di hóore. bàbá sí sọ tàtọ́ sí ti nù ọlọ́tẹ̀ yorùbá lórí yẹn lẹ́ta kiri. táwọn ń sákì ń sọ fárúdá bí wù di hóore. inú mi dùn kọ́lọ̀ ní ọ̀nì ìṣèjì ẹ̀ báyìí. bí wù di hóore.

ìyá kumala. olówó la ma tó o wa sakọsẹ ni tí o ní. taló ma bóyá ọlọ́wọ́ padà gba ẹsẹ̀ rẹ méjèèjì. samaniyatun lil mar'i. laabuda yọrọ. wàlẹ̀ isalikul lil mar'i gairu samaniya. sùúrù wà ó wà á eléyìí tún àbí ẹ̀ dá o. samani atolili mari labuda yura. wàlẹ̀ isali kuli mari geiru samaniya. tepi. tepi. wọ́wọ́ husinu. ọkọ̀ gani o. wájú ti máa ń wá forí kọ̀tàn. bẹ́ẹ̀ni ikú ti pọ̀ fún ọ̀lẹ́ olùkọ́kọ́ kẹ̀lé ikú. wà ó sí wà yóò sí o. fún màsà òfófó òfófó ọkùnrin mi kò fowó sí. sọ́mà sákì mọ́ àfihàn. yóò máa níbi yóò máa níbi kẹ̀kẹ́ lẹ́nu. sàmáàlì ẹ̀tọ́ lè. látàárọ̀ títí dalẹ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ ni ó sọ. lábùdá yọra. mo ti mójútó ọ̀rọ̀ lọ́rọ̀ tó sọ pápá bẹ́ẹ̀ ló mójútó ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ yìí. ayé yìí ti ta sọ́nà. sàmáàlì ẹ̀tọ́ lè mari lábùdá yọra. wàlẹ́ yìí sà torí ayé rẹ̀ àgbàsá kìlì wa. wọlé isali kulil mari geiru samadiya. ọ̀rẹ́ mi ò rò ọ̀rẹ́ ni mo rí o ó ní mo rí o ó rí mi kábíyèsí kí ló dé tó ní sẹ́ kò rí o ó ní ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni. àjọ ń bọ̀ láti kékeré mi má ṣe gbá ń ṣe kejì tí má ṣe tèmi ń ṣe tiẹ̀ tí má ṣe tèmi ń ṣe tiẹ̀. sọ́ọ́lì tí a dàgbà àdéhùn olóde lẹ́ẹ̀fi kó wa lẹ́rú bẹ́ẹ̀ ti kó wa lẹ́rú àmọ́ ńgbà tá mo gbọ́ kó ti dájọ́ ọba lóṣù kìíní mo rò pé yóò ti sọ̀rọ̀ mi fún yín ni lóṣù kejì mo rò pé yóò ti sọ̀rọ̀ mi fún yín ni lóṣù kẹta mo rò pé yóò ti sọ̀rọ̀ mi fún yín ni síbẹ̀síbẹ̀ kò sọ kárí ètò anìkanwá lọ pa wá báyìí ni fi nàró ní nàró pé àbí orí ni àbí orí mi sọ ti tẹ́ náà ni sọ ti gbàgbé mi náà nù ni. tó náà ní pàtàkì tó bá wù. Bọ̀bọ́ọ̀lù ọ̀rẹ́ ọ̀rẹ́ máa ìlà àzà sàbí lọ́wọ́ ajírọ́bà mi ó ní ajírọ́bà ṣe bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ ni. sahalitu nasa. gbogbo tó wí òun kọ parọ́. anikili wọ fi yé. a máa ṣe dáadáa fún mi. kọ̀kọ́lù. àmọ́ láti gbà tí a ti ń ṣe dáadáa fún mi yìí inú mi inú mi ò dòṣù látàárọ̀ títí dáná. ma ilá hasa ṣẹbi ló. wà mí lẹni bàdí yá ti àrùn tó hìbà wà mí yóò hìbù tó hìbù gẹ̀yìrà dá. àwọn àtúndì ìdálẹ̀ gẹ̀yìrà ní ìsáàlì wọ́n wọ́n ní ìlú rẹ̀ wàmínà ìbálí yàtì àn tòhíbà. ọ̀gbọ́ ọ̀gbọ́ ni ó ní inú wọn ò dùn sí inú tó wọn ò dùn sí. gbogbo tí ń ṣe fún mi wò bí kó yẹ ní í fún mi. wàmínà ìbálí yàtì àn tòhíbà ọ̀rẹ́ bá ọ jẹ ọ̀rẹ́ bá ọ mú ọ̀rẹ́ bá ọ ná ọ̀rẹ́ bá ọ ti ba tiẹ̀ jẹ́ lọ́rẹ́ o máa ṣe gbogbo orú ọ̀rẹ́ ìran ọ̀rẹ́ bẹ́ẹ̀ yóò padà yóò padà búlẹ̀ sí bùtẹ́ òfò àtòfò. wọ́n máa ń tún hípù yín hípù kẹ́yìn ákà wọ́n ní gbogbo tí ń ṣe fún mi wọ́n kọ́ wù ní ṣe ìkòwò mi bí tí ń ṣe ibi tó jẹ́ pé mi ní ṣe fún mi. wọ́n mi náà nípa ìyá tí a tó yí bá. kábíyèsí ẹ̀sọ́ ẹ̀dá kan ẹ̀ mẹ́jọ olójó púpọ̀ máa yé wọn lọ padà lọ. wọ́n máa yí ibù yí ibù gẹ̀yẹ́ aka. ee ibi tí mo fẹ́ sọ sínú ni àdìjẹ́sẹ́ kò ní kí n ṣe lẹ́ jati alijaza min jinsi la amal iṣẹ́ tó o bá ṣe náà lè san rẹ̀ iṣẹ́ iṣẹ́ tó o bá ń ṣe lọ́wọ́ náà lè san rẹ̀ máa ṣe rere ó padà ṣe rere fún rẹ̀ yọkọ máa ṣàbùrú ó padà ṣàbùrú ṣe ó padà ṣàbùrú ó ṣe fún rẹ̀ yọkọ. ọba ní sẹ́kọ̀ọ́ ti rí nù ó ní kò ti rí nù. ọba ní ní sè é ẹ̀sán wa dé alọlọlọ gbogbo wa gbogbo wa lábọ. ìyá kọ́mọ́lá. gbogbo serere ọ padà kẹsàn rẹ gbogbo saburu náà ma saburu lọ ọ kẹsàn rẹ. ọba ní lónìí ọya owó tó jáde ọba yìí náà lè tẹ lọ pa wàmínà ìbá pàápàá ẹgbẹ́ rẹ̀ ní báṣíbáṣí. wàmínà ìbá àti ẹ wá rí ẹni tó jó lórí ire láti ìpìlẹ̀ bó ti jó lórí ire yìí ẹ fún olówó ẹ dá lọ́lá ẹ dá léyìí ẹ kó gbogbo nǹkan fún ẹ wá dá padà sílé rẹ̀ tẹ́ gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀. wà á mi dá ní bàálí yàtí à ń tún yín bá. lọ́wọ́ èmi ọba mo tó wá tó sì jẹ́ oyè tí ó ṣirò oyè bẹ́ẹ̀ láyé. wà á máa ń sọ dáadáa tó rẹ dáadáa tó gbà tó padà gbà níwájú olóòlò. wọ́n máa ń tu ibu yìí ibo gẹ̀yẹ́ra. irú ẹ̀sán wo ni wọ́n máa gbà? òkùnkùn ní kùn kọ́ni ló máa manú. òkùnkùn ní kùn kọ́ni ló máa manú. irú ẹ̀sán wo lọ gbà? irú ìwà wo ni ó bẹ lọ́wọ́ rẹ̀? irú ọkàn wo ló ní? irú ahọ́n wo ló máa fi sọ̀rọ̀? هل جزاء الإحسان إلا الإحسان wá bí ní ọmọ ẹ̀yà mi nú lónìí tí gbogbo àwọn olólùfẹ́ mi tinú wọn sì ń dùn sẹ́yìn máa pé mi náà pẹ̀sẹ̀ dáadáa. àlìdàdà wulẹ̀ yàrá ìláhì fáfọ̀ àní yàrá ìláhì fáfọ̀ àní.